kẹsìrán ọ̀hún náà rí ẹni mẹ́hìn ṣẹ́rì bọ̀ kẹsìrán lóògbé ní tuuru fanam kẹsìrán lọ́wọ́ fara tuuru wọ́kọ́sọ̀rọ̀ ajẹ́rán kẹsìrán lórí mi ní tuṣẹ́ náà kọ́ dẹ́mu lórí mi ní tuṣẹ́ tuuru ẹ̀rọ àwọ̀ rí ẹni mẹ́hìn gbẹ̀yìn ẹni mẹ́hìn sọ́rẹ́ ẹni mẹ́hìn ìtuṣẹ́ ẹni mẹ́hìn dọ̀rẹ́ jọ̀wọ́ kó ọkà ìfọ̀rọ̀tò fún kẹlẹ́ ọkà ayẹyẹ báyọ̀ kọ́ ẹ̀kẹ́ mi yóò ṣe kọ́lù wọ́n mi káàrì dọ̀tẹ́ ni. wọ́n ìfúrọ́tù fi mọ̀kọ́ alátọ̀tì náà ló wá mà ẹni mí kó kẹ́ni ẹ̀wọ̀rọ̀ dùn rẹ̀ ẹ̀wọ̀n ẹni jẹ̀mẹ́ ẹ̀ńsán wà kọ́rẹ́ká ẹ̀wùjọ́ rẹ̀ kẹ́wọ́rẹ́ rẹ̀ kọ́rẹ́ká mi. kàhóòlù bẹ́yìn ẹ̀lmárì ẹ̀ ọwọ́ àbùkọ́ wa wọn ní kànáàkù ọwọ́ ìsúná kàkó ọ̀sẹ̀ ọ̀sẹ̀ àkó you are implicated ọ̀sẹ̀ ọ̀sẹ̀ àkó you are implicated ومحاسبة نفسه دوم كاي دوم كا دوم كهود بينك وبين محاسبة نفسه دوم كذلك يمكن كاكام تنوام إيه؟ كوفي يقدمها لهون تاني وال إيه؟ والخلوة بها لم تصمم نفسه دو دو عجمية والنذر تدبيرها أمر تدبير أمر والخلق وتدبيرها علىها والنظر في تدبير أمرها لما كان يوكي إن أمريكا dispose affairs they have or you go no when you don't have your own time eh? so وكثرة الضحك وكثرة من من أنني تقضي على مادة الحياة في القلب أنني من كيل ووان إذا ما كان always material substance I fayamut da ya su ana yau su akwa kare ya kula alaihi salatu wasalam mu wani mu yana fi hadisi sahih na sahih o kala tuksiru dahik ni o foto ni ni وكذلك الوقت وكعظم يعني ومنعك الذي لا يمنع بالطاعة إذن ذلك وإذا كل في الجهاد طاعة الله تعالى إذن في بني تبدأ فلا ينتج قلبا شلبا they will give right go and need result of what لا تنفهم فيه زواجر القرآن او كما ظنيا يعني عبسنا القرآن اليوم هنا ولا مواهب الإيمان أتيا الإيمان أهم بورا او كو صدوق أسد كهلا من يجني إذا أنا جاي من جناب كلا يا القرآن سورة من يجني ndio kishaba na yeye ayo yeye unafaa mshaba na chuo نعم وأسباب ضعف الإيمان Okay, causes of weakness of iman كثيرة أولا ليس بالوفاء حصرها. Okay. Eh, eh, yang dengan tu dah, eh, dah hasal. Ada dalam babana kisah. Saya ni, kubu, ini boleh mengatakan, nak kagunan, orang jangan nak, you can't. Saya faham doka, banyak kubu yang mana. Lakin, mana, yang kini, أما ọhụ أن mustar shabi ma zotor أنا كان ana kan wata gaidin wa malam yuskar minna don gaidin wa against ana kazar wa heaven ore yau wal aqil akwai mani rawin yudriku zalika min nafsihi or will discover from anyone hmm? half a word is enough for the wife نسأل الله يا أبو مريه أن يطهر قلوبنا كمرنا آي أنيوم ويقينا ضع هاي سوي شر أنفسنا هوني ودني آياي نسأل الله تعالى أن يطهر قلوبنا ويقينا شر أنفسنا آمين ذلك